hello mo kí wa mo kí wa níbikíbi tẹ bá wà tẹ tí ń wò mí orúkọ tèmi ò yí padà Yèyé Dara Global náà pè mí mo fẹ́ pe àkíyèsí wa sí àwọn fídíò kan tó ń lọ tó ń jà rìnrìn lẹ́nu ọjọ́ mẹ́ta nípa prophet Israel Ọládélé Genesis Global pé wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan ọ̀pọ̀lọpọ̀ ló sọ wípé kọ́gbẹ́nu dúró ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù èmi ìbá sọ wípé kò rí bẹ́ẹ̀ ẹni àná lára ń ta òun ló lọ bẹ́ẹ̀ tó ti bẹ̀dẹ̀ ohun tójú ẹ̀ rí mélòó ló máa ròyìn bẹ́ẹ̀ èmi ò mọ̀ rí o bò mo máa ń rí wọn lórí social media mo sì máa ń lísì sí àwọn program wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan táyé bá wà ṣùgbọ́n èmi á rọ̀ wá wípé ẹ fọmọkùnrin lọ́rùn lẹ̀ ènìyàn ẹlẹ́ran ara bíi ti wá ní ọ̀rọ̀ ń gbé níkùn nìyẹn ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù ẹ ó bí ẹ ó sọ máìdí ẹ̀ níwọ̀nba ọ̀rọ̀ tó sọ ò tí náà ṣebí ó fẹ̀hónú ẹ̀ hàn ni ẹ̀yin tẹ́ wá ń dìde sí tẹ́ ń gbógun tọmọkùnrin yẹn ẹ jọ nítorí ọlọ́run ṣé ẹ wà níbẹ̀ ẹ àárín òun àti màmá àjàyí bí wọ́n ṣe rí ni. ẹ mọ̀ tí ó bá wá mú Genesis Global bọ́ síta tí ò bẹ̀ṣùbẹ̀gbà tó voice out ibi táwa ṣe ìwádìí dé wọ́n tiẹ̀ jẹ́ kó yé wa wípé. Uh, àwọn màmá Àjàyí prophetess màmá Àjàyí àwọn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ìjà táwa ń gbọ́ káàkiri yìí o páwọn ni wọ́n kọ́kọ́ lọ gbé picture ẹ̀ kúrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èmi ò sọ wípé ká ẹ support Genesis Global ṣùgbọ́n èmi ń rọ̀ wá ní ẹ fi ọmọkùnrin lọ́rùn lẹ̀ ẹ jẹ́ ó sọ̀rọ̀ kí láti ẹ̀ wí gan ẹ jẹ́ àgbọ́ díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí ó sọ tó ń jà rìnrìn ìjọ tí mo ti wà nù jì tí mo ti rẹ́rìn obìnrin kan tó já alàgbà obìnrin tó ti a máa respect gan lé ayé tó ti lè yọ fọ́tò mi kúrò ni mo ti mọ̀ pé abiyamọ yàtọ̀ sí ìyá ìṣòro flashing lásán tírú ìyá yẹn ò lè lọ wò ìyá mi kò wo ọmọ mi kò tiẹ̀ béèrè kí ni ìyá mi jẹ kò béèrè kí ni ìyá mi mu ìwọ tó jẹ́ pé mi mo kọ́kọ́ ṣọ́nà fún ẹ nígbà tí mo wà nù yàrá kó tó pẹrẹ ní ìrànṣẹ́ ọlọ́run ó wà lẹ́nu mi ó wà lẹ̀ gan o àti mi àwọn èèyàn ṣèkà fún mi gan o tí bá máa wọlé ayé mo lè má kí ẹ tí bá dá ẹ lóhùn mi ò dẹ̀ ní sọ́ọ̀yà yẹn kí n yọ sọ máa sọ lójú wọn pé ṣe fẹ́ gbọ́n mà mọ́mì èmi kọ́ lè ṣe ara yín lè ṣe ẹ fi hàn lé ayé pé ẹ kì í ṣèyàn lọ́hùn ni ìbẹ́yìn mọ́mọ́ lọ́sàn ẹ gbowó lé lórí bàbá sùwé ní ìdí problem ẹ fún ten million ókè mi tí mò ń sìn tí mò ń kò síṣẹ́ tẹ rán mi máa máa rálẹ̀ bàràbà ni màá bá yí gbé báàgì mo wá wà ní ìṣòro ẹ̀ tiẹ̀ lè pè ìyàwó mi pé báwo ló ṣe ń jẹun mo mọyì èèyàn tèmi ti yọ lẹ́nu ṣòro láyé mi mo mọyì èèyàn tí mo ti náwó yọyàn lẹ láyé mi mo mọyì èèyàn tí mo ti èèyàn tó ṣẹ̀ mi màá tún ṣe lóore kámọ̀ torí kò ṣe kọ́ tẹ́yìn kò mọ̀ sí ẹ mọ̀ sí ẹ ti mọ̀ láti two thousand and nine ṣé o tó ṣẹlẹ̀ sẹ́mi ṣé kò ṣẹlẹ̀ sẹ́yìn ni ṣe báwa là á kọ́ bá ọ. I know they fear death. I don't fear anything, no. Torí ẹ̀ mo nídìí ọ̀rẹ́. Ọ̀rẹ́ rẹ́rùn rẹ́rùn má jẹ́ agbára wa ṣe lọ́nlọ́ ẹ̀. Abiamọ nìyí nà. Ẹ wá rí mi mọ̀ wọ́n kì í ní ṣẹ́jú ṣẹ́jú. Ẹ gbé mílíọ̀nù fún mi. Jésù nígbà tèmi pa mí ṣe fún mi lóúnjẹ. Ìgbà tó gbẹgbẹ mi ṣe fún mi lómi. Ó nígbà tó ń wà lẹ́wọ̀n. Ṣé Jésù lẹ́wọ̀n ni? ìyẹn ní pàwọn kan wà tó ru àpá Jésù tó máa lọ ẹ̀wọ̀n àgbàlagbà ní obìnrin ní abiamọ ni ẹ o mọ̀ ìyá mi láti kékeré kò lè jẹ́ mi lójú náà gbà tó bá tẹ̀ tí sọ fún mi tẹ́lẹ̀ kó lálà sí mi mo wà nù ẹgbẹ́ awo ìwọ tó bá wà nù ẹgbẹ́ awo ló máa lálà kó yàn wà nù ẹgbẹ́ awo tẹ́mi bá ti wà nù ẹgbẹ́ awo kí n má jẹ́ yàn mọ́ láyé ó ní kí má sọ̀rọ̀ ìwọ náà lọ ẹ̀wọ̀n ọjọ́ kan káwa má jọ sọ̀rọ̀ mọ́ kó wá mọ́ impact àti psychological effect baálé ilé tó lókìkí tó ti lórúkọ ayé adẹ yìí bírí báyìí ayé yìí bírí láàrin two minutes ìyá rẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ni yọ fọ́tò mi gbogbo bí tí mo ti lọ. sẹ́yìn náà ti gbọ́ nǹkan tó sọ báyìí ọ̀rọ̀ yẹn gùn o bọ̀ ìwọ̀nba tí mo fẹ́ mú jáde ń bẹ̀ yẹn nìyẹn ó pọ̀ gan. lẹ́yìn ìyẹn lárí tí Lánre Tẹríba olórin ẹ̀mí nì lọ náà bọ́ síta o ó sọ tiẹ̀ o Lánre Tẹríba sọ tiẹ̀ o Lánre sẹ tiẹ̀ ó ní òun wọ̀nù Prophet Ọládélé Genesis Genesis Global kó gbẹ́nu dúró bẹ́ẹ̀ yẹn kó dẹ̀ jáde síta kó wá sọ sọ́rí fún nǹkan tó sọ fún màmá Àjàyí ipe láì jẹ́ bẹ́ẹ̀ òun á wá bá ní ṣọ̀ṣì pé wọ́n á ja ìjà yẹn á ní agbára ó sọ̀rọ̀ gan o ẹ jẹ́ ká gbóhùn tóun náà sọ. bẹ́ẹ̀ lè sọ wípé gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni délé tó ń sọ̀rọ̀ pé yankan wàá wò ya òun yankan wàá wò wọn pè yàwó òun mama doesn't hold you anything he doesn't hold me she doesn't hold me anything she doesn't hold any one of us anything that's one thing we don't know she is a philanthropist olówó kọ́ ló máa ń ṣàánú aláàánú ló máa ń ṣàánú èèyàn délé dẹ̀ mọ̀ pé màmá ti ṣàánú òun rí dáadáa màmá kọ́ ló rán anybody lọ sẹ́wọ̀n bá a ṣe ti kọ́pọ̀ máa rìnrìn àjò ẹni yẹn àdúrà tán lè fi tiẹ̀ lẹ́yìn gẹ́gẹ́ bí ọmọ ó gbàdúrà fún ẹ oníkálukú ló ń dorí ẹ nílùú tá yìí you understand i'm not gonna say much but i just want to give Dele ẹ bá mi ẹ bá mi ẹ bá mi ẹ pass a message yìí sí i want to give him twenty four hours láti lọ apologize kó rí bá sọ̀rọ̀ tó sọ yẹn èmi máa bàjà wọn náà ó mẹ́mi èmi èmi èmi ò sínú èmi ò ṣe hypocrite mi dẹ̀ ń live fake life mo máa bàjà wọn náà wọ́n wọn náà wọ́n I go to his church and fight him deathly. he knows me you understand o lè sọ sàgbàlagbà bẹ́ẹ̀ yẹn pùṣù sáré <sighs> oh my I don't understand. I don't understand. I don't understand. Mo mọ̀ oríṣiríṣi làwọn èèyàn máa sọ o. But let me tell you, I know Mama can never say anything to anything going on on the social media. She won't answer. She won't say anything. But tí èmi ò ń jẹ́ pó kí n játa ẹ̀yàn kí n tún ṣe onítọ̀hún. That is what you just did for that woman. ẹni tó ṣe burúkú lè lè ṣe rèé lọ́la kan. she owe she doesn't owe you what you are what you are asking for she doesn't owe you anything you understand some people are coming to here bó ṣe sọ̀rọ̀ nípa Tọ́pẹ́ Àlàbí náà nìyẹn listen to me that girl she just needed a voice that time and I said my own you can take it anyhow you like a lè tayé lọ́rùn the that the same girl tẹ́ ń sọ yẹn kò tó pé mi ì mọ́rí from nowhere à ń sọ̀rọ̀ yàtọ̀ sí kí program paapọ̀ but i'm talking to about, about daily today Daily, Ogundipe you need to apologize publicly that publicly that you hold that microphone i don't want anybody to call me now that publicly that you hold that microphone and start saying that rubbish towards that woman, you need to hold that microphone again and said you are sorry. Ẹni táyé fi